بسم الله الرحمن الرحيم الصرف àtìgbàdé àdárso àárọ̀ ọ̀bẹ mú la máa ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ kan náà bẹ́ẹ̀ àbí àwọn fínlò yorùbá yẹn náà so àtìmọ̀dọ́rọ̀ bàtẹ́lẹ̀ àbí ẹ̀hẹ̀n kò náà ní kéèyàn ò lu nǹkan kọ́ àkọ́ra ní kéèyàn ó sá sẹ́yìn. Eh, kí ni mo pe zamjaro kéèyàn ó máa rìpíìtì ọ̀rọ̀ lẹ́yìn látọkàn wá tó ti yé eh, tán bá ní zamjaro ìyẹn ni pé eh, èèyàn ń kéèyàn máa pariwo wá zamjaro al-hasad kìnìún ṣe kí ni o mm-hmm. ó bú wọ́n sì lè lò fún ajá tó bá ń gbóná ohun tó kẹ́ tó tó rìn òun máa lo zamjaro fún so ọ̀kárọ̀ jàǹtì àti mọ̀nyẹn tẹ́lẹ̀ kéèyàn ò jáde so jàǹdàlà kéèyàn ò mú nǹkan wálẹ̀ bóyá ibi igi kéèyàn ò gégi wálẹ̀ asbala ìyẹn ni kéèyàn ṣe àṣìbí Allah so abikọ ìyẹn ni pé kéèyàn ṣe kí ni kéèyàn ò bà nǹkan jẹ́ kéèyàn gba nǹkan jẹ garbala ńkọ́ kéèyàn jọ nǹkan garibala kéèyàn jọ nǹkan sọ ṣàbúrọkọ ṣàbúrọkọ ìyẹn o fa nǹkan ya kó fa nǹkan ya ṣàbúrọkọ farọ farọ kéèyàn sá kéèyàn ó kéèyàn ó jẹ́ nǹkan ó lẹ̀ àbí kó kó lẹ́wù àbí kéèyàn jẹ́ kí kìnìyàn kó fúláàtì wọn lẹ́sà kí kìnìyàn kó lẹ̀ so náà ń pè ní fartọ̀ha so bá òun dà ó jìnnà ó sàdéhùn ó sàdéhùn. so aṣọrọjà ńkọ ìyẹn náà fẹ́ níṣe pẹ̀lú bí kéèyàn ó máa pariwo láti ọkàn yẹn náà ni. Hmm. bí gárgárọ̀ gárgárọ̀ ni kéèyàn ó la fẹ́ pè yẹn ní Yorùbá náà bí kéèyàn máa pọ̀ kàkà kú ní gárgárọ̀ kí a máa jágo ìkẹ́ ìgbà tẹ́mi sáfẹ́ jábọ́ lẹ́yìn ẹ̀mí èèyàn ìgbà tẹ́mi fẹ́ bọ́ so òun ni àgbẹ̀yà kéèyàn fẹ́ pọ̀ nǹkan láti ọ̀nà ọ̀fun so kársáfà àti ẹ̀ náà wọ́n ní kársáfà lè mọ́ ọkọ̀ ìyáda ò pàdé kọ̀ àléyìí kí nǹkan ó dé nǹkan mọ́lẹ̀ kó wá mọ́ ní lára tó ti yé ẹ̀ẹ́ tó wọ́n dè mọ́lẹ̀ tó harjama kéèyàn gbá nǹkan jọ ní harjama ẹ̀ harjama pé ìrọ̀njama àlèkébè tàbí ìfúnṣá fún ó dájọ sójú kan ṣáá. láàyìnbá kò ṣeré bá ń tarọ kéèyàn tú nǹkan ká kò skata kò skata nǹkan tó kọrọ ha ó kà basmala kò sí bisimilayi ramoni rahim sọlá nǹkan sọlá ìkéyìn ó máa tú kéyìn ó tú wáyà bí èjì ó sì máa tú yẹn kí àfa mọ̀ ìbẹ̀ tí wọ́n lè lò fún èèyàn náà kí wọ́n kọ́ mọ pariwo tẹ̀léńtẹ̀lé bí kóhùn yẹn kó sá máa àwọn asá pariwo tí ò nítumọ̀ pẹ́ pé ohun yẹn sá yóò sá máa mú àtẹ́ńṣẹ́ àwọn èèyàn wá so kọ́ọ̀mà kéèyàn dìde sọ̀rọ̀ ó padà wá di kíní ẹ̀ that is it become kíní ẹ̀ ó padà di nǹkan kan kọ́ọ̀là ó wí so àwọn akànfẹ́ wo àwọn vocabulary yẹn kéèyàn kan tó fi mọ àwọn fílù rògbà yín tó wà ń bẹ̀ náà káwá lọ síbi adarsu alqami ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní alfi'lu almujarrad walmazidu فيه الفيل المجرد والمزيد فيه يعني فيل تدادو oni alfiilu almujarad fiilu eléyìí tí nǹkan kan kún oni almazid fihi náà ní amsila àwọn àpèjúwe kọrùbà almakan kọrùbà almakan ó súnmọ́ ààyè ó súnmọ́ ààyè láìbal walad láìbal walad ọmọ ó ó ṣe kí ni ó ṣeré kọjìlá aljaban kọjìlá aljaban ojo ó sá ojo ó sá so tàbá wá wo ti other side nọmba tù wọ́n ni harjama arọ́ọ̀yìn alẹ́ harjama arọ́ọ̀yìn alẹ́ yẹn ni pé eh, adaranjẹ ó da eh, eh, jẹ ó kó wọn jọ báyìí ó ń da wọn jẹ lọ dáhàrọ̀jà lùwọ́lẹ̀tì alukúrọ̀tà dáhàrọ̀jà ọmọdé ó ń yí bọ́ọ̀lù ń gbà bọ́ọ̀lù bá a sàrọ̀ tìlmíìdù aláwòrán bá a sàrọ̀ tìlmíìdù aláwòrán akẹ́kọ̀ọ́ ti kátà gbogbo àwọn pépà káàkiri náà tabawa wo ti sàlẹ̀ wọ́n ní qarraba alwalidu alwalada qarraba alwalidu alwalada bàbá ó wákọ̀ ọmọ ó súnmọ́ ọmọ ẹ̀ pẹ́kípẹ́kí bàbá súnmọ́ ọmọ rẹ̀ pẹ́kípẹ́kí so mozid torí pé rọ́ọ̀ yẹn ti di méjì ẹgbẹ́ súnmọ́ yẹn súnmọ́ pẹ́kípẹ́kí gan ni kì í ṣe kọ́rùbà lásán tó ti yẹ náà wọ́n ní láàbà sọ̀bí yu alkitọ̀ láàbà sọ̀bí yu alkitọ̀ ọ̀dọ́ ọmọ kékeré ó ń bá olóńgbò ṣeré tó ti yé so láàrin àbá ní ìsìn ó ti lóṣùn ọ̀tún bá wá fa àlà tó ti yé so mọ̀síìdù ti ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn akjala ṣùjáhùn aljabana akjala ṣùjáhùn aljabana akin òun ni àṣùjà ó lé ojo tó ti yé ìyẹn ni pé akin yẹn ó lé ojo dànù pátápátá akjala ó yàtọ̀ sí hajjila alijaban pé ojo ó sá fúnra rẹ̀ tó ti yé ṣùgbọ́n akjala àṣùjáhùn alijaban akin ọkùnrin takuntakun òun ló mú ojo tó fi sá ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ náà ìṣìrọ́njàmọ́ al-ibil ìṣìrọ́njàmọ́ al-ibil àwọn ràkúnmí wọ́n ti di tí wọ́n gbájọ sójú kan tí wọ́n ń dà jẹ sotiye láti rí i pé mọ̀zídù nísìnyí títí ẹ̀ ń tó fi lé. ọ̀yìn ọlọ́wà padà dà wọ́n jẹ mọ́. ẹni ẹ̀yẹn tó di òṣùwọ̀n tó bá wà yẹn ní ìsìnkú ní bùkátà sí fáyín lù mọ́ sotiye mm-hmm. ẹ̀hìn àní sọ pé ìrọ̀ ń já ọ̀rọ̀ yín alìbìlà àrìjàmọ̀rọ̀ yín alìbìl tọ́ba tí wàá fẹ́ lò ayọ̀ fáyín lù kó so mọ̀ fún lùbí yóò wá gbàdúmọ̀ yóò dàbí náà ibùl fáyín sotiye so ìrọ̀ ń jàmọ̀ alìbìl tàdárọ̀já ti kúrọ̀ tù bọ́ọ̀lù ti di tí wọ́n rólù sotiye ṣùgbọ́n fáyín lù ń kọ́ wọ́n ti yọ ẹni tó ṣiṣẹ́ yẹn kúrò wọ́n sáré pé bọ́ọ̀lù sáà yí ẹnìkan náà ni ó sáwà ń bẹ̀ náà tàbá sàárọ̀ tilẹ̀ àwòrán tàbá sàárọ̀ tilẹ̀ àwòrán àwọn pépà ti di ni tó wà scattered ó ti wà scatter ó ti di fífọ́n ká wọ́n ní alba tàbá wá ṣèwádìí ìdá tàtàbá ẹ̀nà hajj amthila tàbá wá ń tọ tá à ń tẹ̀lé àwọn àpèjúwe yìí wàjádìnà á wà á rí i pé anna al-qismul awwal pé ìpín alákọ̀ọ́kọ́ yẹn ò nínú tọ́ hipatil wula nínú agbègbè kìíní mushtamalun ala adil af'al ó kó sínú àwọn ìṣe yìí láàyìnbá kọrùbá kọjìlá wa anna killa minha pé dájúdájú ìkọ̀kan nínú rẹ̀ náà kọ́ o mọ̀rọ́kàbùn ó jẹ́ nǹkan tí wọ́n kó jọ papọ̀ tí wọ́n gbé gunra wọn mí sàlásà ti harufin usulin tó yẹ pé lẹ́tà ìpìlẹ̀ rẹ̀ yẹn mẹ́ta ni fàtúsàmù bìdálìkà àwa máa pe irú rẹ̀ ní kíni o àfọ̀hánlán tòlàsíyàtàn mùjàrọ́dàtàn tó ti yé yẹn ni pé àwọn fíìlù onímẹ́ta mẹ́ta tó dá wà tó jẹ́ ọlọ́bọ̀rọ̀ gidi ni wọ́n wọ́n yí ta àmọ́lìna tàbáwá ronú ta wo alkismal awal ìpín alákọ̀ọ́kọ́ náà mínàtọ̀ ibà ti sàníyà ní agbègbè ẹlẹ́ẹ̀kejì abala kejì alákọ̀ọ́kọ́ yẹn náà ni o ibi tán kọ nọmba 2 sí yẹn wọ́n wá ní àwárí wàjádínáwò mú táwọ̀ yẹn àárí kókó sínú alàlàfọ́ àsàlásàtì almutakọ̀dìmọ̀tì máa ziyadati ala hurufiha aláàsìlíyà pé àárí pé àwọn ìpìlẹ̀ mẹ́ta mẹ́ta yẹn wà ń bẹ̀ ó tún wá fi àwọn nǹkan kan ṣáájú ẹ̀yẹn ni tẹ́lẹ̀ kejì ìpín nọmba tù eléyìí tó wà nísàlẹ̀ sótìyé ẹ̀hẹ̀n ẹ̀hẹ̀n sọ̀rọ̀ láàrin wípé ó lé àwọn aráàfin kọ̀ọ̀kan bẹ̀ ní aráàfin ìpìlẹ̀ sí ni wọ́n ní fàtúnṣà mọ̀ dèdálìkà àmọ́ wá mọ̀ pé àwọn eléyìí ní kíni o àfọ̀hánlá tòlà sí yàtà màzídà ń fi yè àwọn fíìlú onímẹ́ta mẹ́ta ni ṣùgbọ́n tí nǹkan lé fún bẹ́ẹ̀ so wọ́n ti tírìtì fíìlù mọ́ọ́dí fíìlù tòlá eh, mujarod àti fíìlù tòlá eh, mazidu fi sotiye náà wọ́n á ní wàyí tà mọ́lìnà àmsílátà alkisma sáàni tọ́bá wá wo ti apá kejì yẹn tí wọ́n kọ 2 àti 4 sísàlẹ̀ a rí àwọn náà ní pé àwọn aráàfin ìpìlẹ̀ ti talákọ̀ọ́kọ́ abala kìíní yẹn àríjàmọ̀ ni dáàrọ̀jà ni báàtàrọ̀ ni aláàfin mẹ́rin nìpìlẹ̀ tí wọ́n yẹn so àwọn yẹn náà pè ní kíni fínlùrù báyìí mujarod ọ̀fọ̀rọ̀ gidi ṣùgbọ́n lẹ́tà ti ìpìlẹ̀ sí ẹ̀yẹn o ó jẹ́ mélòó mẹ́rin sọtaba wa wo ti tọ́ ìbátí ìsáníyà ìsàlẹ̀ tiẹ̀ náà a wà rí pín kankan ti lé ń bẹ̀ a ti rí ìrọ̀njàmọ̀ àbí ìyẹn ni pé alif yẹn ó lé núùnù náà tún lé sọmọzídù fíhì nìyẹn ìrọ̀njàmọ̀ ó ti yàtọ̀ sí kí ni harjàmọ̀. bẹ́ẹ̀ náà ni dáhàrọ̀jà òun náà ti kí ni tàdáhàrọ̀jẹ́t so mọ̀síìdì ti ó ti wọ̀ ó ziyada ti bá bẹ́ẹ̀ náà ni tàbá sàrọ́t tó ti yé bá sàrọ̀ òun ni mùjárọ̀ dùrù báyìí ṣùgbọ́n mọ̀síìdì fi ó di kí ni o tàbá so gbogbo àwọn kìíní yẹn òun náà fẹ́ ká mọ̀ wípé nípìnlẹ̀ fún ìlú wọ́n fún sí ọ̀nà mẹ́ta fílù sùláṣí mùjárọ̀dùwà fílù sùláṣí mazid fiihi Owa. ó di mélòó méjì ẹni pé sùláṣí òpin sọ́nà méjì mùjárọ̀d àti mazid fíhì bẹ́ẹ̀ náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì rùbáyín rùbáyín mùjárọ̀dù náà wà rùbáyín mazid fíhì náà wà so tiwa wá ní pé ká lọ wo àwọn tí ìlú wo ló jẹ́ mùjárọ̀d sùláṣí àwọn olójẹ́ mùjárọ̀ dubai so àwọn olójẹ́ mọ̀zídù fi fi ń lè tù láti ó sì láwọn iṣẹ́ tó máa ń bí ziyada yẹn o tó ti yé ìṣe pé yìí ó kàn sàdédé wò pé ókè wọ́n ní àwọn òrófò ziyada mẹ́wàá ni sàháltù mú ní ha àbábẹ̀rẹ̀ sí ní jọmọ bó ṣe wù wá rárá ṣùgbọ́n àtàbá dénú sẹ́yìn àmọ́ bò ni wọ́n ṣe ń lo almozid bi harfin wahidi gbogbo àwọn ilé ìta ṣe lọ lókè nísìnyí báyìí aláàbí ẹyọ kan náà fi lé kọrọba kọrọba ó di kíni o kọrọba lẹ́tà kan ni láyìnbá ó di kíni láàbà láàbà so alif nìkan náà ni akjala náà tó ti yé ẹ̀hẹ́n so a ní alimozid bi harfin wahidi walimozid bi harfain wàlùmọ̀zíd bisalásátì àrùpì sọ wàhálùmọ̀járọ̀ so bí ó ti ṣe jẹ́ nìyẹn náà káwá wo wọ́n ní albáàtò ìwádìí lórí ìtawà sọ yẹn wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alfíìlú alákìsìmẹ́yìn wọ́n ní fíìlú ókún sọ́nà méjì mùjárọ́dín wàmọ̀zídín fíìyì ọ̀bọ́lọ́gídí àtẹlẹ́ tó lékún wọ́n ní alfíìlù almujarrad fíìlù táàmù sọ pé mujarrad lélẹ̀ yìí o ó wà mọ́ kánà jẹ̀mí wà rúfi yé asliyatan wọ́n ní ló ṣe pé gbogbo àwọn ara fi ìpìlẹ̀ rẹ̀ yẹn ó wà ń bẹ̀ mísìlù mẹ́ta náà ni dọ́rọ̀bà hafidọ̀ àbí mẹ́rin bá a sàrọ̀ tó ti yé wípé kò sí nǹkan kan tó lékún bẹ́ẹ̀ gbogbo àwọn aláàfi tó wà ń bẹ yẹn o wọ́n máa ń pè ní àròfìhí àṣìlẹ̀yà àwọn aláàfi ìpìlẹ̀ tiẹ̀ nìyẹn tí tá bá ti mọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò ní dàrú mọ́ wa lọ́wọ́ mọ́ sọ wọ́n ní wàhùwà kìsùmọ̀ wọ́n lè lè náà wá pín sí méjì mùjárọ̀dù sùláṣí wà mùjárọ̀dù tó jẹ́ mẹ́ta ní tiẹ̀ ọlọ́bọ̀rọ̀ gidi mislu àpẹẹrẹ jálásà láhìwà sotiye wọ́n ní wà mùjárọ̀dù rùbáyín mùjárọ̀dù onímẹ́rin mẹ́rin náà wà mislu àpẹẹrẹ harijama àti kí ni kọ́ṣì àárọ̀ kí ni mo gbé kọ́ṣì àárọ̀ yẹn fún wa kéèyàn ó bó nǹkan kéèyàn ó bó èpo ọ̀gẹ̀dẹ̀ nísìnyí àbí tó rò pé àti ìṣòwòn tẹ́lẹ̀ àti ìṣe àti ìṣe. kọ́ṣí àrà kéèyàn máa gbọ̀n bí kó tutù máa múyàn bí kó tutù máa múyàn ó ní kọ́ṣí àrà. Hmm. àgbóyà nǹkan kan náà ló sì mú yàn téèyàn fi ń gbọ̀n sá bóyá bí ìbẹ̀rù tó ti yé àbíkágara dáàyàn tó ní kọ́ṣì àrọ̀ yẹn náà. náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wàá fín ìlú almazidu fìhì wọ́n ní fín ìlú ìpín ẹlẹ́ẹ̀kejì òun ni alfin almazid fi tó káwọn aráàfin tiẹ̀ yẹn ó lé ju aráàfin ìpìlẹ̀ lọ wọ́n wá ní kí ni definition tiẹ̀ o ó wà mọ́ tààrọ́ kaba min urufin asliyatin wazahidatin ó ní pé kíkójọ tán kó ń jọ àwọn aráàfin ìpìlẹ̀ rẹ̀ wà ń bẹ̀ ó tún wá ní aráàfin tó tún wá lékún pìlẹ̀ yẹn a ti mọ̀ pé yẹn ṣe ìpìlẹ̀ ṣùgbọ́n ó lékún nísìlò nkọ́tọ̀ àyàn kọ́tọ̀ àyàn ìpìlẹ̀ mẹ́ta nkọ́tọ̀ àn so méjì ti lé ìṣòro ń jamọ̀ àtìsẹ̀yìn lẹ́ẹ̀kan so wàhùwà aidan kìsìmán ọlẹ́lẹ̀ náà pín sí méjì mazidu sùlàsí yòó mazidu sùlàsí tó yẹ mẹ́ta ni mislo tààzọmọ tó ti yé nípa àwọn fílù tó yẹ pé mẹ́ta nìpìlẹ̀ wọn tó náà wá lékún ẹ̀hẹ̀n so azọmọ nísìn ó di kí ni o tààzọmọ. to hasuna o di gini ahsana ahsana so won ni wa mazidu ruba'in yo won ni mazidu ti ruba'ina o na to se kini o wa so ijiran sama ijiran sama so bakan na ni takwa koro o da nkwa takwa koro yen ti kwa koro jabba o sa seyin akhaa sọ ìjọrọ ń sáwọn ẹni sí mọ̀zídù ni òun náà alif lékún nùnù náà lékún jar sáàmọ̀ gẹ́gẹ́ ní kíní títí ẹ̀ bẹ́ẹ̀ ni sọ a tún máa tẹ̀síwájú ní orí títí yẹn insha Allah ta'ala.